إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asàlátù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú tíra umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takujọ látinú ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam nípa alamari ẹ̀sìn èyí tí a ń gbéyẹ̀wò òun náà ni kìtàbù ìgbòlérò ọ̀rọ̀ lórí kátàkárà عن انس نعم عن انس بن مالك رضي الله عنه لا تيضا انس ما مالك الله بقبا ينسي أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى تزهي قيل وما تزهي قال حتى تحمر قال أرأيت إذا منع الله الثمر بما يستحل أحدكم مال أخيه abára wa sọ̀rọ̀ lórí àwọn ìdí tí ọlọ́wọ́n bá fi máa ń ṣe àwọn kátàkárà mi tó máa fi ṣe ní èèwọ̀ nípa wípé tí n tí a mọ̀ sí algharar tó bá ń bẹ níbi kátàkárà tí a bá ń ṣe láàrin ara wa ẹ̀sìn a sábà máa pẹ̀rú nǹkan bẹ́ẹ̀ ní èèwọ̀ kí ni nǹkan tí a ń pè ní algharar òun náà ni tí ó mú ìrújú tó ní agbára dání ọlọ́wọ́ bọ́bọ́ alékiọlá nínú alkùrán kẹrìm ó ní yá ayọ̀ lẹ́dínà ámẹ́nu إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله ني أن يلقى ọtí bákanáà wàlmẹ́sìr in tí wọ́n ń pè ní mẹ́sìr ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wal azlam bákanáà àwọn nǹkan tí wọ́n ń pè ní azlam wal ansab àti àwọn òṣàbíbọ̀ rijsu min amali shaitan ọlọ́ni ẹ̀gbin ni ìdọ̀tí ni lára àwọn aṣeéṣù ni fàṣtẹ́lìbò ẹjìnà sí la'allakum tuflihun nítorí kẹlẹ̀bà jìnrì kí ni nǹkan tí a ń pè ní alhamuru gbogbo alama ọ̀nà ni gbogbo tí ó bá ti ń affecti làákà ìtẹ́yàn bá mú tí ó bá ti intoxicate yàn orúkọ tó bá wù kán pé eléyìí ni ọtí tí ọlọ́run tó ṣe ní èèwọ̀ ló fi jẹ́ pé wọ́n á ní alhamru ma khamara al-aqla ní tí wọ́n ń pè ní khamru òun náà ni tí ó bá ń bo làákàyàn tí ó ní jẹ́ kéèyàn mọ tó ń ṣe mọ́ orúkọ tó bá wù kan wá fún èyí ń kò kan ṣẹ̀ríà Islam ṣóṣà ó ti ní tírètì wípé ó ń affect làákàyè khamru tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ni wal kí ni nǹkan tí wọ́n ń pè ní meisir meisir òun náà ni àwọn nǹkan tí èèyàn bá ń ṣe tó ṣe pé bí ó ní àwọn ìrújú tó ní agbára nínú látara wípé ó lè jẹ́ pé tẹ́tẹ́ ni àwọn lárúbáwá wọn a máa ṣe kíníkan tí wọ́n ń pè ní meisir bil aslam òun náà ni wípé wọ́n á mú ọfà wọ́n lè mú ọfà tó ṣe pé wọ́n á pín sí bí ọ̀nà bíi mélòó kan bí ọ̀nà bíi mẹ́wàá ọfà tó máa jẹ́ bíi mẹ́wàá wọ́n á wá ra rànkúmí wọ́n á pín rànkúmí yẹn sí bí ọ̀nà bíi twenty eight ọfà mẹ́wàá tí wọ́n mú yìí wọ́n á kọ nọ́mbà sí ara rẹ̀ ṣùgbọ́n wọ́n á fi bíi mẹ́ta lẹ̀ tí wọ́n ní kọ àwọn tí wọ́n bá mú nọ́mbà tí wọ́n bá mú ó túmọ̀ sí pé iye ìpín yẹn ni wọ́n mú nínú ràkúnmí tí wọ́n pín sí ọ̀nà 28 àwọn tí wọ́n rí nọ́mbà mú àwọn ẹni ó san owó ràkúnmí tí wọ́n rà láwìn àwọn ẹni wọ́n fail ni ó san owó ràkúnmí tí wọ́n rà láwìn eléyìí ni wọ́n ń pè ní al-aslam òun náà ni àwọn ọfà tó ṣe wípé wọ́n fi ń ta tẹ́tẹ́ irú ran mẹ́sìrù kan ni tí àwọn lárúbáwá máa ṣe wọ́n bá ti kóra wọn jọ àbí mẹ́wàá wọ́n ro odidi rankumi kan láwìn rankumi tọ́ra láwìn yẹn wọ́n pín sí ọ̀nà twenty eight nọ́mbà tán kọ sí ara ọfà yẹn òun ni ó mọ sọ ìpín tí ń kálukú mọ mú níye ìpín twenty eight tí wọ́n pín rankumi tí wọ́n rà láwìn sí i àwọn èyí tí ò ní nọ́mbà lára àwọn ẹni wọ́n san owó ràkúnmí yẹn eléyìí bí wọ́n ṣe máa ṣe tẹ́tẹ́ tí wọ́n nu láwùjọ tiwa lónìí a ní àwọn oríṣiríṣi tẹ́tẹ́ tí àwọn èèyàn ń ṣe eléyìí mẹ́sìrì ni torí wípé ìrújú ńláńlá ń bẹ́ńbẹ́ tàlẹ́ni tó ṣe wípé yóò jẹ́ ẹni tí ó kó sínú nǹkan yìí àmà ṣùgbọ́n tó súnmọ́ dáadáa tó dẹ̀ tẹ̀wọ̀n náà ni wípé èèyàn kan ni ó padà forí fa gbogbo nǹkan tí àwọn èèyàn fẹ́ jẹ yìí so eléyìí wọn a máa pè ní mesir tó bá ṣe pé ó ní ṣe pẹ̀lú competition bí irú ìta muwai so wọn wọn prefer kan ló gbólóhùn kìmáàrú fún òun la máa ń pè ní tẹ́tẹ́ ṣùgbọ́n tí ò bá ní ṣe pẹ̀lú competition tó ṣe pé akàntajà fúnra wa ni ṣùgbọ́n ọjà tá a ta fúnra wa yẹn èèyàn kan yóò forí kó nǹkan kan bẹ́ẹ̀ ni látara ìrújú tó ń bẹ́ ń bẹ̀ tá a ṣàlàyé fún ẹnì kejì tó ẹgbẹ́ tẹ́nì kejì bá padà mọ nǹkan yẹn yóò bà nínú jẹ́ eléyìí ni wọ́n ń pè ní garab òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wa sallam ó dẹ̀ kọ́ fún wa ká máa tajà gararu fúnra wa nǹkan tó ṣe yí pé ẹnì kejì tó bá padà mọ̀ ń pa kíní ẹ yóò banújẹ́ látara wípé a àwọn kankan ó ṣeé ṣe kó ṣe pé price la conceal ó dẹ̀ ṣeṣe kó ṣe yí pé commodity gangan fún rẹ̀ la conceal kankan pa rẹ̀ so ni wọ́n fi máa pé bayul gharar wọ́n a máa pè ní ambiguous transactions àwọn kátàkárà tó ṣe pé ó mú ìrújú tó ní agbára dání tó bá ṣe pé ìrújú kékeré ló bẹ́ńbẹ́ ṣẹ̀rí a lè fojú fo yẹn ṣùgbọ́n ìrújú tó ní agbára bóyá ara owó ló wà ní bóyá ara nǹkan ọjà tí a fẹ́ rà ló wà ní eléyìí wọn a pè ní gharar ṣùgbọ́n tó bá ṣe pé competition ni wọ́n á pè ní kimar àti kimar àti gharar méjèèjì abẹ́ mẹ́sìrù tí ọlọ́run ọba ṣe léèwọ̀ ni gbàtọ́ ọlọ́run ọba àdírẹ́sì wa ọlọ́run ọba ní mo pèyìn olùgbàgbọ́ òdodo ọlọ́run ní nemel hamru ọtí mímu àbí títà ni àbí ríra ni innemel hamru wal mẹ́sìrù wal ansab wal aslam rísùmìn amali shaitan ọlọ́run ọba ní iṣẹ́ èṣù ní gbogbo àwọn nǹkan wọ̀nyí fàṣẹ́nìbúhù ẹ jìnà sí la'allakum tuflihun nítorí kẹ́lẹ̀ bá jèrè ọlọ́run wá sọ fún wa rísìn tó ń fi ní ká jìnà sí ó ní innama yuridu shaitanu an yuqi'a baynakumul adawata wal baghdha fil khamri ọlọ́run ní shaitan tẹ́rí yẹn ètò fẹ́ ṣe ni pé kó dọ̀ọ̀tálẹ̀ láàrin yín bákan náà kó dá tẹ́ǹbẹ̀lẹ̀ kúnlẹ̀ láàrin ìkórira kẹ́ẹ̀mọ bára yín jà kẹ́ẹ̀mọ bára yín yanjì kẹ́ẹ̀múra yín lọ́ta ní ti ṣe ìtọ́nu fẹ́ dálẹ̀ láàrin yín yẹn filhamuri níbi ọtí wọn ló jẹ́ pé ta bára àwọn gúrùpù ọlọ́tí tán jókòó tán mutí ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí à ń fọra wa lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ láàrin wọn torí pé n tí ó dùn mọ́ ìtọ́nu náà ni pé kán para wọn kán ṣera wọn léṣe kán gunra wọn gbò eléyìí ni tí ṣe tán ló fẹ́ dálẹ̀ ọlọ́wọ́n bá torí eléyìí ṣe ọtí múmu léwọ̀ so ìsọ wípé ẹ̀ǹtẹ́ni yìí máa mú díẹ̀ ni ó lè mú díẹ̀ tí ò ní pa rárá òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wasallam ó ní má askara kẹfíìrù gbogbo tó bá mu tó ṣe pé tó bá mu púpọ̀ rẹ̀ yóò affect rẹ̀ fàkàlílù haram kó mu díẹ̀ rẹ̀ haram ni torí bí kan lè yóò ti bẹ̀rẹ̀ má askara kẹfíìrù fàkàlílù haram gbogbo tó yóò bá mu tí ó affect ọpọlọ yẹn tí ó intoxicate yẹn fọkàn ìlú haram so ló fi jẹ́ kúngbà tọ́lọ́ ọba sọ fún wa pé fọ́ṣtẹ́lì buhu ẹ jìnà sí mùsùlùmí òun fi ọtí ṣèyàn lálejò bẹ́ẹ̀ ni kò mú kò ń rà á láti lè fi yọ wọn kan nínú rárá fọ́ṣtẹ́lì buhu lọ́lọ́mọ bá sọ àyà tó clear ni إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر الله نتوري شيطان ó fẹ́ dọ́ọ̀tálẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìkórira ìyanra ẹni lódì ó fẹ́ dálẹ̀ láàrin yín níbi ọ̀rọ̀ ọlọ́tí dé walmeisiri àti ibi meisiri bóyá ètò ṣe wípé competition ni àbí context ni nkaluku gbé nǹkan kalẹ̀ ṣùgbọ́n ni tó bá fi lè ni ó jẹ nǹkan tí a gbé kalẹ̀ ṣètọ́nù máa dájà alẹ́ láàrin látara rẹ̀ àbí látara kátàkárà ni so tó ṣe pé àwọn kankan la pamọ́ níbi ọjà yẹn tó ṣe pé tẹ́nì kejì bá padà mọ̀ yóò bá nínú jẹ́ ṣètọ́nù fẹ́ dá wàhálà rẹ̀ láàrin ibi eléyìí náà ọlọ́wọ́ bá ní falhantum tawun bákan náà wọ̀nyà sódàkùnmọ̀ zikiri láìwọ̀ ànisọ́lá ṣètọ́n kò ní jẹ́ kí ẹ̀rí irun kí kò ní jẹ́ ẹ̀rí náà tí ọlọ́wọ́ bá ṣe láwọn afáàfin sọ fún wa wípé mẹ́sìrù ní in tó fẹjú ni ó kó kìmáàrù sínú òun náà ni competition tó ṣe wípé àwọn èèyàn bet lé lórí bákan náà ó kó ọjà tó ní ìrújú sínú bóyá owó tẹ́nìyẹn fẹ́ san ló ní ìrújú ni àbí ọjà tẹ́nìyẹn fẹ́ tà ló ní ìrújú ó kó sínú ó tún wá kó sínú gbogbo eré tá a máa ṣe tó ṣe wípé tá a bá ń ṣe àníráyè tọlọ́hún gbogbo eré tá a bá máa ṣe ló fi jẹ́ pé bí à ń play chess àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára mi sírù ni torí pé ẹlòmí lè play chess ní fún hours tí ò ní dìde ń bẹ yóò gbọ́ tán kírun tí ó tí ò ní dìde lẹ́fì mọ́ gbọ́ kéèsì àwọn ọmọ mi tó ṣe yí pé wọ́n á ní forty eight hours ló fi jòkó sí di laptop tó ń ṣe àwọn kankan bóyá géèmù ló ń play àbí kankan kò rántí pé òun ó jẹun gan ṣẹ́ni tí ò rántí pé òun ó jẹun òun ni ó rántí pé òun ó sin lọ́wọ́ ọba so àwọn nǹkan báyìí mẹ́sìrù ní gbogbo nǹkan tí ó bá ti gúnrí wá kúrò ń bí ìrántí ọlọ́run ọba torí pé tọ́lọ́run ọba torí ẹ̀dá wa sórí ilẹ̀ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni mi ìdálójẹ̀nú àtẹ̀yàn fún kankan bí ó bá ṣe kan wá sí mi ẹ àájẹ àmú eléyìí nítorí kó lè bá a ṣe ìsìn ọlọ́run ọba ní rọrùn fún wa ni ìgbà tá a bá ti wá bízì ara wa pẹ̀lú tó jẹ́ secondary tá a fi primary lẹ̀ issue ti wà so ló jẹ́ gbogbo kátàkárà tá a bá ṣe kò gbọ́dọ̀ gba ọjà títà lọ́wọ́ kò gbọ́dọ̀ gba ìjọsìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ wa gbogbo ọjà títà tá a bá ṣe kò gba ìjọsìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ wa torí pé ẹni tó jẹ́ ayé ọlọ́wọ́ ọba yóò jẹ́ nǹkan tí ó máa ronú sí ọlọ́wọ́ ọba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisir wal ansab wal aslam raysun min amali shaitani fashtanibuhu la'allakum tuflihun ọlọ́wọ́ ní àwọn nǹkan tí mo kàkálẹ̀ yìí ìdọ̀tí ni ẹ̀gbin ni iṣẹ́ èṣù ni ẹ jìnà sí innama yuridu shaytanu an yuqi'a bainakum al-adawata wal-baghda fi al-khamr wal-maisir wa yasuddakum an dhikrillah wa anis salah fa hal antum muntahun ọlọ́ni àfira ẹ̀já wọn bẹ́ ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ ó ní ọ̀rọ̀ tí mú mú ó dópin láàrin àwọn sàhábà radiyallahu anhum gẹ́gẹ́ bí n ta mọ́ ń sọ fún wa àwọn sàábí wọn jábọ́ láti sánmọ́ bá ṣe rí làwọn náà ṣe rí in fact ní kéèsì wọn wọ́ọ̀sì ju kéèsì wa lọ kéèsì wọn ó wọ́ọ̀sì ju kéèsì wa lọ ṣùgbọ́n àgbà tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ti dìde láàrin wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba tó ń pe àkéèsì wọn síbi tí ọlọ́run ọba fẹ́ bákan náà ó ń kọ̀ fún wọn ìwà àbàjẹ́ ni wọ́n ń filẹ̀ ni wọ́n ń filẹ̀ ọtí mímu nǹkan táwọn alárúbáwá kúndùn ni kò fẹ́ẹ́ sí àwùjọ kan tó kúndùn ọtí bíi lárúbáwá ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gbà lọ́wọ́ wọn gradually àyà tí ọlọ́wọ́n bá fi parí gbígbà rẹ̀ lọ́wọ́ wọn lélẹ́yìí ọlọ́wọ́n bá ní falhantum taho àfihàn ẹja wọn bí nǹkan yìí ẹ jìnà sí tẹ bá fẹ́ jèrè àfihàn ẹja wọn bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé mùsùlùmí ò gbọ́dọ̀ débi à tẹ́tẹ́ kó ṣe pé competition or contest ni ojú tó gbé wá mùsùlùmí ò gbọ́dọ̀ débi ká ní à ń tajà fúnra wa tí ó wá jẹ́ nǹkan rújú tó ní agbára kó jẹ́ nǹkan rújú tó ní agbára bóyá owó tó fẹ́ san lórújú ni àbí ọjà tó fẹ́ tà ló ní ìrújú tó ṣe pé tẹ́nì kejì bá padà gẹ́ẹ̀tì nǹkan yìí yóò jẹ́ nǹkan tí ó bànú jẹ́ gan nam anabuwa muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa bẹ́ẹ̀ ulghara owó ní kátàkárà tó ṣe wípé ó ní ìrújú tó ní agbára nínú òjíṣẹ́ ọlọ́wọ́n bá kọ fún wa nítorí nǹkan yìí a máa bíjà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá tó dá o nífẹ̀ẹ́ rẹ̀ lára àwọn suwar àwọn forms àbí àwọn examples àwọn ọjà tó jẹ́ gáràrù tí wọ́n máa ń tà tán máa ń ṣe láyé àdé Muhammad sallallahu alaihi wa sallam àti síwájú ayé rẹ̀ tánàbí kọ fún wọn òun ni àwọn nǹkan tí àfàmù àpèjúwe rẹ̀ wá fún wa lára rẹ̀ ó ní hadith anas radiyallahu anhu ó ní náà àǹbẹ́rì sima ojúṣe ọlọ́run ọba ó kọ̀ fún wa ká máa ta àwọn fruits hatta tuzihi àfìgbà tí fruit yẹn bá tuzihi kí ni túnmí léyìí kí tuzihi wọ́n ní rí ojúṣe ọlọ́run ọba kí lẹ́gbà lérò pẹ̀lú gbólóhùn tuzihi qala hatta tahmar títí ìpọn àwọn lárúbáwá àwọn ọmọ ṣì kankan ò ní pé èèyàn kan lè ní ọgbà dàbídùn lápèjúwe àbí àwọn èso míì náà tó dàbí dàbídùn yóò wá lóun fẹ́ ta fruits tó ń bẹ lórí àwọn igi yẹn òun fẹ́ ta fún yẹn náà fruit yẹn ni kò tí ì sí sáyìn pé fruit yóò da lára àwọn fruit tí wọ́n fẹ́ máa yọ yìí ṣùgbọ́n yóò ti gbowó rẹ̀ ìpè fruit tó ń bẹ lórí àwọn igi yóò mo fẹ́ ta fún ẹ tó bá wá di wípé ìyẹn sanwó fún tán ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lè gbéṣe rẹ̀ dégbà míì kò ní pé fúrùtù ní kò ní dá yóò wá di wípé ah ẹ̀mí ò lè gba eléyìí òṣèbóhùn lórí bó ṣe rí ẹ ah fara mọ́ bẹ́ẹ̀ náà ni mo tà fún ẹ náà ni èmi ló mọ̀ kó máa rí báyẹn àjọ òṣèrà wọn náà kankan mọ́ra yóò wá di nǹkan tí wọ́n òdíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹmọ́ taru fúrúsù bẹ́ẹ̀ fúnra yín ẹ ti rí sáìnì pé àwọn nǹkan yẹn ń dàbọ̀ wá ìgbà yẹn lè ta ṣùgbọ́n tí o ti sí sáìnì pé àwọn nǹkan yẹn ń dà ẹmọ́ ta làwọn sábẹ́ fi wá béèrè wípé kí lẹ gbà lérò pẹ̀lú túùsì ó ní tẹ́ fi rí pé ti ń pọ́n bọ̀ wá ìgbà yẹn tó lè ta ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí sáìnì yẹn ẹmọ́ ta so àwọn míì ń bẹ tó ṣe wípé àwọn afẹ́dàbẹ nìkan ń yẹ́lò wa ni sáìnì gbígbọ́n títí wọn nu àwọn míì náà ní sáìnsì míì tó ṣe kí wọ́n fi mọ́ mọ̀ wípé wọ́n ti ń dà ṣùgbọ́n kókó bẹ gẹ́gẹ́ ni wípé a gbọ́dọ̀ ta fúrúùtù ni àfìgbà tá a bá mọ̀ pé fúrúùtù tá ń ta yìí ó jẹ́ nǹkan tí ó ti ń dà láti lè fi avoid garar torí pé n tó máa padà jẹ́ àti bọ̀tán kìíní ẹ̀ ó lè jẹ́ nǹkan tó ṣe wípé yóò ba ìkànnú àwọn parties tó wà involved yóò bà nú jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ sọ fún wọn pé ara àìta ìdàmẹ́ni Allahu samara sọ fún mi ká ní pé ọlọ́wọ́ bó jẹ́ kí fúrútù yẹn kó wù bó ṣe yẹ kó wù bima yastahilu ahadukum amal akhi kí lẹ fẹ́ jowó ọmọ ìyá yín lọ́nà ìrú sí o ní kápá láti jẹ́ kí fúrútù yẹn wù ọlọ́wọ́ bá ló lè jẹ́ kó wù o ti wá ta fúrútù tó ń bẹ lórí àwọn igi fún tí ò bá lọ wù ń kọ́ owó tó gbà kí ló dé tó fẹ́ jowó ọmọ ìyá rẹ̀ lọ ìwú so eléyìí òun ni wọ́n ń pè ní béèwò lára a rí pé láyé yìí sìn owó kọ́ ni issue but commodity tán fẹ́ fi gba owó òun ló ní issue ìgbà míì náà ó lè jẹ́ wípé owó tá a fẹ́ san ní issue lápèjúwe kéèyàn kan ló ń fẹ́ ra kínní lọ́wọ́ wa sọ ní màá fún ẹ ní kankan màá fún ẹ ní kankan so máa fún ẹni kankan gbà tí ó mú ó wá èmi tí ń wo pé bá ọkùnrin yìí ní jẹ́nì lọ́wọ́ dáadáa ni tí wọlé bá fi lè sọ pé wọ́n á fún mi ní kankan ni bí a bí 50,000 ni ó kò lé mi lọ́wọ́ èmi náà bá lọ gbàtànjẹ pẹ̀lú ẹ̀ pé máa fún ẹ ní nǹkan gbà tí ó fún mi ó bá fún mi 500 naira máa wọ́n pẹ̀rọ owó eléyìí máa yẹ wá tarú nǹkan yìí ní 500 torí pé kí ni àjọsọ kó kúnná tẹ́lẹ̀tẹ́lẹ̀ so gáràrú wà ń bẹ̀yẹn máa fún ẹ nǹkan kí ló fẹ́ fún mi so nǹkan tó fẹ́ fún mi torí ẹ àwa mùsùlùmí tá bá understand yes islam dada a rí i pé kò sírú ẹ bá a sọ̀rọ̀ nípa ẹkọ́nọ́mì ni o kò sí sísítẹ́ẹ̀mù kan tó lè dàbí sísítẹ́ẹ̀mù islam o fẹ́ báyìí rajà nẹ̀tán iye báyìí màá san iye báyìí ni màá gbà tẹ́ bá jọ agree ṣùgbọ́n máa fún ẹni kankan ó lè jẹ́ pé n tó fẹ́ fún yẹn ní in tí mo lè ní sí ni òun lè ti lè máa rò pé ah, irú èèyàn báyìí tó bá lọ́wọ́ fún mi ní nǹkan nǹkan ńlá ni yóò fún mi so irú yẹn ní sì gáràrú wa ń bi price yẹn olóòfin jẹ́ pé lára àwọn mọ́jẹ̀mú tí àwọn afẹ́sì máa ń ṣàlàyé fún wa ò ní pé tẹ́ ẹ bá fẹ́ tajà lọ́wọ́ ara fúnra yín tẹ́ ẹ fẹ́rẹ̀jà lọ́wọ́ ara yín àǹtẹ̀kùn náà àtùmọ̀ àlùmọ̀ ìtò fẹ́ta kò jẹ́ nǹkan táwọn èèyàn mọ́ ẹni tó fẹ́ ra kó mọ tó ń fẹ́ ra yakuna samanu ma'luma price tí ó ọfà fún nǹkan tó fẹ́ ra kó jẹ́ nǹkan tí yóò wà known torí pé tí o bá ti wà known gáràrò àwọ̀ nǹkan tí ó dẹ̀ ba àwọn tó wà involved ó lè ba party kan jẹ́ kó ba nú jẹ́ Islam ò dẹ̀ fẹ́ ká máa bára wa jà lórí àwọn nǹkan báyìí níta bá lè avoid ká avoid rẹ̀ so eléyìí òun wọ́n pè ní kára so oníṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi ni kí ló fẹ́ máa jówó ọmọ ìyá rẹ̀ lọ́nà èrú fún in ta fún in lè garanti pé nǹkan yẹn yóò da ni o ẹ̀ṣẹ̀ ń rí pé kíní yẹn ṣe ń yọ díẹ̀díẹ̀ ṣé yóò da kò ní da kò sí sáyìn pé yóò da kò tí ì rí sáyìn yẹn náà tó bá rí sáyìn pé yóò da ìgbà yẹn ni o lè ta fún ṣùgbọ́n tí o ti yọ ìgbébéyà orí sáyìn pé yóò dọ̀ wá ló ta fún gáràrú wà ń bẹ́ẹ̀ nǹkan yẹn padà ó lè dìjà láàrin ẹ̀yìn méjèèjì sojúṣe ọlọ́wọ́ bá ní ká avoid yẹ náà àwọn kéṣìṣì míì máa ń bẹ tó ṣe wípé èèyàn ní ìdí fruits gbogbo specify pé fruits orí igi tó ń bẹnu ọgbà yìí ni ó kàn ní mo ní ìdí àpò dàbídù kan tó ní pẹ̀lú specification báyìí báyìí báyìí báyìí báyìí báyìí so specifications òun ni wọ́n tà fúnra wọn eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀rù sálà ìyẹn advance payment sale kò sí nǹkan tó burú ń bẹ̀ tó bá ṣe pé tán tà fúnra wọn òun ni description nǹkan báyìí báyìí báyìí báyìí mo fẹ́ ìyẹn lè sọ yìí pé mo fẹ́ aago tó rí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí àrẹ̀jọ agree mo dẹ̀ sanwó in advance ṣùgbọ́n má jẹ́ mo ní pé mo gbọ́dọ̀ sanwó yẹn pé in advance kò ṣe pé díẹ̀ máa san díẹ̀ tí n bá san díẹ̀ nu owó ago yẹn lápèjúwe mo kó sí rìbá so description òun ra lọ́wọ́ rẹ̀ so tó bá fi lè wá fún mi ní nǹkan tó less than description yẹn mo ní right láti gbowó mi padà àbí ká tún transaction yẹn ká tún ṣe pẹ̀lú pé n tó mú wáyé wọn náà rí wípé kò mí agreement wa wọn ń tá ilé ń tá ilé yìí ntomuyiwa yìí ni ó kéré sí nǹkan yẹn ṣé wàá dó mi padà àbí kájọ wo kò reduce iye báyìí fún mi iye báyìí ni màá reduce so eléyìí ni wọ́n ń pè ní bírò sálàm kò sí nǹkan tí ó takò eléyìí gẹ́gẹ́ bá ṣe padà tí wọ́n ṣàlàyé so a gbọ́dọ̀ separate méjèèjì ọ̀tọ̀ ni wípé mo ní ọgbọ́n oko àwọn igi tó ń bẹ lórí ẹ̀ ní ẹ̀fúrú ti ṣe bẹ́ẹ̀ ni fẹ́ máa jáde díẹ̀díẹ̀ so igi tó ń bẹnu ọgbọ oko yìí fúrúùtù orí rẹ̀ mo ta fún ẹ òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ má ṣe é àfitẹ́ ẹ bá rí wípé sáìnì wípé ó ti ń pọ́n ní pípọ́n pé ó ti ń dà ìgbà yẹn ni ẹ lè ta ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí sáìnì yẹn ẹ gbọ́dọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ torí pé tí ó padà lídì sí òun ìjà láàrin yìí ṣùgbọ́n bẹ́rù sálám tó bá ṣe pé fúrúùtù náà ni tó bá ṣe pé bẹ́rù sálám ni tó ṣe pé description fruit tá a fẹ́ òun ni particular garden ni àbí àwọn particular trees nínú garden kan eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ description lára kò ń ṣe fruit tó ń bẹ lórí àwọn igi kan tó ń bẹ nínú ilé nínú ọgbà so eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé so ló jẹ́ pé kò dá kéèyàn ní mo ní ọkọ̀ kan tó ń bọ̀ lá lórí omi mo fẹ́ ta fún ẹ mo ní ọkọ̀ kan tó ń bẹ̀ tó ń bọ̀ wá lórí omi mo fẹ́ ta fún ẹ náà ọkọ̀ yẹn ní ìwọ gangan fún rẹ ò tí gbà ò tí take possession ni nítorí fẹ́ ta yẹn ò take possession ni tó yẹ òjíṣẹ́ ọlọ́wọ́n bá kọ̀ fún wa káta nǹkan tá àti take possession ni ṣùgbọ́n a lè ta description náà mo fẹ́ ọkọ̀ tó ní àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí description ni mo ta description ni mo ra so tí ẹnìyẹn bá gbé ọkọ̀ yẹn dé tí ò bá míìtì ń tajọ àgírílé lórí so eléyìí a lè dá padà ṣùgbọ́n ọkọ̀ kan ń bẹ lórí omi ọkọ̀ kan ó ń bẹ lórí omi that is specific kàkan ló ń bẹ lórí omi tí mò ń gbé bọ̀ wá so mo fẹ́ ta fún ẹ Islam ní o gbọ́dọ̀ tanto tí take possession ẹ̀ nìyí torí ẹ èyí tí wọ́n ń pè ní albiru al-makshuf àwọn alárúbáwá tí àwọn olóyìnbó wọn a máa pè ní short sale òun náà ni tí tó ti gbà kó wọn náà tún ta fún yàn ẹni tó ta fún náà lè mọ́ ti gbà òun náà ti tún ta fẹ́ lómi ẹni náà lè mọ́ ti gbà òun náà ti ta fẹ́ lómi eléyìí ni tó affect american economy ní 2008 tó ṣe pé ó ṣàkóbá ńláńlá fún wọn nìyí tí ó bá kí ń ṣe wípé owó àwọn èèyàn tí wọ́n ń jẹ mọ́lẹ̀ ni àbẹ́ àbá ti mọ́ gbọ́ ìlú tó ń jẹ amẹ́ríkà mọ́ ṣùgbọ́n torí gbókè ọ̀pọ̀lọpọ̀ owó àwọn èèyàn bẹ́ lọ́wọ́ wọn náà tí ó ń bẹ ní àrọ́wọ́tó wọn tẹ́sì jẹ gàbálé lórí àwọn èèyàn ṣe ń wo bí ẹni wípé wọ́n exist but economy wọn ni wọ́n build ẹ̀ lórí rìbá àti èèmọ̀ ta nǹkan tí wọ́n ní so fún ẹni tí ó bá mọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí dáadáa so ẹ̀sìn ò fẹ́ ká tántà ní torí pé gáràrù ni that is ìrújú tó ní agbára ń bẹ́ńbẹ́ bákan náà ẹ̀sìn kò fẹ́ jẹ́ kí àwọn nǹkan tó ṣe wípé a mọ̀ wípé ó ní àwọn ìrújú míì náà nínú tó lè jẹ́ ìrújú tó ní agbára agbọ́dọ̀ avoid ẹ̀ so àpèjúwe kan ní inú àpèjúwe tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam ti ó fún àwọn sahaba radwanullahi alayhi bákan náà anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó fún wọn lápèjúwe nínú àwọn kẹta bin umar radiyallahu anhuma láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kọlọba ayọ́sùn àti bàbá rẹ̀ anna rasulallah isallallahu alaihi wasallam naha an biri habalil habala ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ó kọ̀ fún wọn ká máa ta ká máa ra habalul habala eléyìí àwọn lè wo pé irú ọjà wo bọ̀tà wọ́n máa ń ta wọ́n dẹ̀ máa ń ra láàrin ara wọn tọ́mọ ríra nkùnmí tó lóyún yóò wà ní òun fẹ́ ra ọmọ tó ń bẹ nínú rànkúmí ọmọ tó ń bẹ nínú rànkúmí tó lóyún yìí àbígbà míì wọ́n lè jẹ́ kó tún lọ jù bẹ́ẹ̀ lọ ọmọ tó ń bẹ nínú rànkúmí yìí tó bá jóbìnrin tó bá jẹ́ abo ọmọ tí yẹn bá tún bí mo sanwó ẹ̀ kalẹ̀ ọ̀ sanwó rẹ̀ kalẹ̀ ọmọ tó ń bẹnu rànkúmí tó bá jẹ́ obìnrin tóun náà bá tún á bímọ ọmọ tó bí yẹn òun fẹ́ rà owó rẹ̀ ní náà rànkúmí tí ó lóyún ó lè sọ ṣé ọmọ tó wà nù rẹ̀ ṣé yóò bí ní nǹkan tí ó yè ní àbí yóò bí ní nǹkan tí ó kú tó bá bí ní nǹkan tó kú ẹnìyẹn ni a ti parí transaction kò ẹ̀mí ò lè dó padà mú ti lówó tèmi nǹkan kan bára a. Ah, ẹ̀ṣẹ́ òkú kí ní máa sanwó ẹ̀yìn àmì ah, òmọ àti àti parí kíní so ká mọ́ tí sọ wípé èyí tó tún jìnà nípa wípé oyún tó ń bẹnu ẹ̀ tó bá jẹ́ abo so tóyìn tó bá wá bí òmò sanwó rẹ̀ so a rí pé àwọn nǹkan wọ̀nyí ni ó sábà máa ń lìdì síjà so òjíṣẹ́ ọlọ́wọ́n bá kọ̀ fún wọn ìpínlára bẹ́ẹ̀ òlùkárà lélẹ́yìí àwọn kátàkárà tẹ́ ń ṣe láàrin ara yín tó ní ìrújú láńlá tó dẹ̀ máa ń bí àwọn ìkùnsínú tó mọ̀ bí àwọn ìjà láàrin ara yín sojúṣọ́ lọ́wọ́ bá ní ẹ àfọ́ìjì rẹ̀ wọ̀kánà ẹ̀ta bá yáhùwù alùjahiliya àwọn ará jahiliya wọn máa ta ilé wọn láti fún wa pé tá máa sọ̀rọ̀ nípa àwọn alárúbáwá tọ́pọ̀lọpọ̀ wọn padà wá dẹni eré tá ń ní sahaba ridwanullahi alaihim in tí wọ́n kó sí ojú tí ọ̀pọ̀lọpọ̀ wa kó sí lónìí ojú lọ kò sí àwọn ìfù kan ta fẹ́ wò páwọn èèyàn ṣe ń sìn tó ṣe pé kò fẹ́ sírú rẹ̀ nígbà yẹn wọn a yára wọn ní owó èlé tán bá yára wọn tó bá tó àsìkò tó yẹ kẹ́nìyẹn sanwó padà wọn á ní bó ni ṣé wàá sanwó ni àbí kí n fọjọ́ kún fún ẹ kí n tún fi àlékún kún owó yẹn just like nǹkan tán ṣe lásìkò ìsinà onẹ́nà ṣe lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi sọ áyà lórí ọ̀rọ̀ rìbá kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fúnra wa insha so òun náà ni pé káàlà rọ́ṣùn yẹ̀pútà òjẹ̀sù èèyàn lè rárá kúmí ilẹ̀ àtúntajà náà kọ́tù súnmọ̀ túntajà lẹ́tì fi bá tìǹhà so ìgbà wípé tí a rànkúmí abo yìí tó bá bímọ ọmọ tó ń bẹnu ẹ̀ náà tí ẹ náà bá jábo tí ẹ náà bá tún bímọ so eléyìí ni nǹkan tí máa fi fún ẹ padà kí ilà ìnáwó káàlà yẹ bí ọ̀ṣàrífù ọ̀yẹ kẹbíra mùsùlùmí àwọn èèyàn máa tàǹgbà míì ràkúnmí tó ti gbó dáadáa bìnítà ṣe jẹ ní lẹ́dí fi bá nínú akọ́tì yóò wá ní in tó wọn á òun náà ni ọmọ ràkúnmí tó ń bẹ nínú títò ṣùgbọ́n in tó wọn á gbà nísìnyí wọn á gba ràkúnmí tó gbó tó ti dàgbà tó lọ́jọ́ lórí ṣùgbọ́n tó wọn fi san padà òun ni ràkúnmí tí èyí tó ń bẹnu eléyìí èyí tí ó ń bẹnu eléyìí ràkúnmí tó bá jáde bẹ àbí ràkúnmí tí èyí tó ń bẹnu eléyìí bá bí so àwa náà rí pé ìrújú wà bí nǹkan yẹn torí ẹ̀ tá a bá wo àwọn nǹkan mí ta ń ka fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá fún alápèjúwe bẹ́ẹ̀ rárá kéèyàn ní tí n bá ti ju aṣọ sí ẹwọ náà ju tiẹ̀ sí mi ni so àti ra náà ni àti àti àti àti parí contract àbí transaction wa àti parí ẹ̀ náà nìyẹn wọ́n ju aṣọ tó fẹ́ tà sí mi kébì náà ju tèmi náà sí ẹ so o ti parí nìyẹn so àbí òkúta omi ibi tó bá ti jù dé ibi tí ó bá dé òun náà ni ntora lọ́wọ́ mi àwọn yorùbá náà mọ̀ ṣe lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ní pé tó bá mú òkú wá níbi tó bá ti lè sọ òkú yẹ dé òun nílẹ̀ tí tí wàá gbà ní owó tó san so ẹni yẹn lè gbá kò mọ̀ kó jù dáadáa ní kó tù ó pé kò lè jù ní ìwà ìyẹn náà rẹ̀ ní ó mọ̀ kó jù lọ yóò wá jù débi pé àwọn ah, òpin kékeré mo gbà ṣáàdùn rẹ̀ yìí máa wá gbélé lọ́wọ́ so àwọn nǹkan wọ̀nyẹn tí àwọn èèyàn máa ń ṣe àwọn nǹkan tí máa bí kù sínú lọ́pọ̀lọpọ̀ gbà tó dẹ̀ máa ń díjà so jíṣẹ́ ọlọ́run bá ń fún wa ní àwọn àpèjúwe ṣùgbọ́n àwọn àpèjúwe tó jíṣẹ́ ọlọ́run bá fún wa yìí ó lè máa exist lásìkò títí wa irú ọ̀rọ̀ ti rànkómi tá a sọ yìí sìn àbí ọ̀rọ̀ ìpé ju aṣọ sí mikémi náà jù sí ẹ àti ràánà nìyẹn ṣùgbọ́n nǹkan tó exist ní àsìkò tí tó ń kọ́ nìyẹn ṣùgbọ́n tá a bá ti di general principle mú òun náà ni pé ọlọ́wọ́n bá sọ fún wa wípé innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min tá a bá ti di principle yẹn mú tá a bá rí a million examples a máa gbé principle yẹn náà lé lórí ni a máa fi sí abẹ́ principle yẹn náà ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá ná àmbẹ́ ìlhara ó kọ̀ fún wa ká máa ta ọjà tó ṣe wípé ó ní ìrújú nínú bóyá ọjà gẹ́gẹ́ ló ní ìrújú ni àbí owó tán fẹ́ fi tá ọjà lọ́wọ́ wa òun ló ní ìrújú tó ní agbára nínú kí ló fà tá a fi sọ wípé ìrújú tó ní agbára tá a sọ pé ìrújú lásán torí pé ó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé àwọn kankan míì bẹ nínú àwọn kátàkárà tá à ń ṣe tó yẹ pé ó ní ìrújú nú èèyàn kọ́lé ilé tó kọ́ wá fẹ́ ta ilé yẹn how solid ni foundation yẹn bóòlì foundation ẹ̀ ṣe wà solid sí alìmọ́lẹ̀ sọ so irú yẹn ni ṣáà pé torí pé ìrújú wa ń bẹ ìrújú yẹn ni àwọn àfẹ́sìn á ní rárá ìrújú eléyìí ni nǹkan tó ṣe yí pé ó ṣòro láti lè avoid ni ìsídà kéèyàn ra àbí kó má ra lápèjúwe èèyàn fẹ́ ra walnut àsálà a lè sọ ṣé n tó ń bẹnu ẹ̀ ṣó máa dà àbí kò ní dà ẹni tó ń ta lè kalẹ̀ ni so in tó ń bẹnu àsálà ẹni ṣó dáa bí ó dáa a lè sọ tábà mọ̀ pé ó dáa bí ó dáa ní láti fọ òun náà tábà fọ àwárẹ̀ ti fọ ó ti parí nu bẹ́ẹ̀ ni nǹkan fúrútù ta fẹ́ jẹ ní so a ní láti fọ òun tábà ti fọ ó ti tẹnu so irú yẹn wọ́n á sọ wípé nǹkan tó ṣe wípé ó ṣòro láti avoid yẹn láti avoid òní so irú eléyìí wọ́n á fojú fò ẹ̀yìn lápèjúwe ó lè ṣòro náà láti lè sọ pé ẹyin yìí ó dá kò dá ìyẹn lè fọ tán kó rí pé ó yẹn ò dá ta ló jẹ̀bi ṣẹni tó ta ló jẹ̀bi ni abẹ́ni tó rà so irú yẹ àwọn nǹkan tí wọ́n fojú fò ni a ní sọ pé ká wádìí torí pé ó ṣòro láti lè gẹ́ẹ̀tì wípé eléyìí ìrújú yìí láti lè ti kúrò so irú yẹn ni a fojú fo ẹ̀sìn fojú fo irú àwọn nǹkan bẹ́ẹ̀ bákan náà tó wá ṣe pé nǹkan yẹn ni nǹkan tó kéré gan-an ní gáràdù yẹn ó kéré ìyẹn náà nǹkan tí ẹ̀sìn máa ń fojú fo ni tó ṣe pé a kò sí gbogbo ọjà tá a máa ń rà náà òun ló ní ìrújú díẹ̀díẹ̀ nínú so irú yẹn kọ́ ṣùgbọ́n ìrújú tó ní agbára tó sábà máa ń padà bí ìjà àwọn ìrújú yìí ni nǹkan tí ẹ̀sìn ń sọ fún wa ipe ká avoid àbí àwọn nǹkan tó ṣe wípé ó pamọ́ tí kò sì bá ifẹ́ ṣe nǹkan tó pamọ́ sí wa ni ṣùgbọ́n nídìí nǹkan yẹn àwọn eléyìí àwọn afẹ́sìn so wọn exempt wọn kúrò níbi àwọn nǹkan tí ẹ̀sìn kọ̀ fún wa sọ̀rọ̀ bá sọ̀rọ̀ nípa gáràrù ni gáràrù tó ṣe wípé ó ní agbára orí tá a that is ambiguity rẹ̀ ìrújú rẹ̀ ní ó jẹ́ nǹkan tó ní agbára. وعن عبد الله بن عباس رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تتلقى الركبان وأن يبيع حاضر لباد láti ọ̀dọ̀ abdullahi ọmọ abbas kọlọ́wà ayọ́mùsùn àti bàbá rẹ̀ olójíṣẹ́ ọlọ́wọ́ bá kọ fún àwọn èèyàn àtútàlá kọ kúbánù ká máa lọ pàdé àwọn àrò òkú tó ń gbọ́jábọ̀ wá lọ́nà àdìdé kí wọ́n dénú ọjà ká lọ pàdé wọn lójú ọ̀nà torí pé a ra nǹkan ẹ̀ chípa lọ́wọ́ wọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀wọ̀n máa ṣe torí pé ní tẹ́ lọ pàdé lójú ọ̀nà ẹ̀fẹ́ rajà ẹ̀ chípa lọ́wọ́ rẹ̀ tó bá padà mọ̀ wípé in tó ń tà fún yín ẹ̀ ká ń gbé dénú ọjà ni in tó ni pé òun ó rí tàbẹ́tà ẹ̀sìn ní ó ní ráìtì láti revoke transaction yẹn ni kó lóun ò ṣe mọ́ torí pé àwa náà exploit ignorance ẹ̀ ni lára beauty islam ni àìmọ̀kan àbí nǹkan torí pé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó mọ̀ pé kò nímọ̀ nípa nǹkan wá fẹ́ fi àìnímọ̀ nípa ẹ̀ ni ó fẹ́ fi ṣàkóso fún fẹ́ fi ṣe jàǹbá fún ibi kìíní yìí owó ẹ̀dẹ̀ ti lọ sókè lọ́jà o tẹ́ni bá mọ̀ òun á increase owó rẹ̀ ni yẹn sáré ra lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé àníyàn tí yẹn fi rà á nìyẹn pé kó tó di pé òun náà mọ̀ kì í sáré rà tó bá mọ̀ ó ní ráìtì àti gba nǹkan yẹn padà torí pé tá a ṣe yẹn ni àjàmbá rẹ ni so gabnum fahish àfi tó bá ṣe pé price tó lékún lọ́jà ní price kékeré ni ẹ̀sìn àfojúfò yẹn ṣùgbọ́n price yẹn ti lọ sókè gan wọ́n wá sáré exploit yẹn ní kò síjà tó bá fi lè mọ̀ ó ní ráìtì àti gbọ́jà ẹ̀ tó bá insist pé rárá mọ̀ pé ó jèrú sínú òun ṣàlàyé ẹ̀ tó bá di john green alkiyama sọlọ jẹ́ pé islam ò fẹ́ ká ṣe jàǹbá fúnra wa ọlọ́run ọba ní látùtùlámún wà látẹ̀sílẹ̀mún látàtìlímún wà látàtìlámún ẹ má ṣàbòsí fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbọ́rọ̀ ṣàbòsí fún yí ta bá ń bẹ ní àwùjọ tó ṣe wípé a ṣàbòsí fúnra wa mo nàtán fún gbogbo nǹkan tí mo ṣe wọ́n náà nàtán fún mi ìfẹ́ ní òun ọbẹ̀ láàrin wa ṣùgbọ́n sì mo fẹ́ bẹ́ẹ̀ ra nǹkan nìyí mo mọ̀ pé nǹkan tí mo fẹ́ ra yìí mo mọ̀ pé mi ì lè rí nǹkan yẹn bẹ́ẹ̀ but bí nítorí mo rí pé wa ignorant of reality mo wá ṣe jàǹbá mo fẹ́ sáré rà ìtúwọ̀ náà ò lè gbà ni tó bá rí pé èèyàn kan ṣerú ẹ̀ fún ẹnu àbàjẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní látara gírídì tó ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ ìwákùwà làwọn owó ìwákùwà làwọn owó ara ìwà ìwákú owó ni kí ọmọ kan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kó mọ gbá àwọn èèyàn lójú kó mọ parọ́ fún ẹni tí ò ní kó lòun yóò dẹ̀ wò pé òun mékì owó náà ni òun náà ló ń gbá láìfù a ń kọ́lé òun ra mọ́tò irú bẹ́ẹ̀ inú òbí rẹ̀ gan lè mọ́ dùn wípé ọmọ òun ríṣe bọ̀kárì fásẹ̀ wípé ẹni tí wọ́n gbá tán parọ́ fún lórí íńtánẹ́ẹ̀tì yẹn ká ní pé ọmọ rẹ ní àbí ká níwọ̀ gangan ló jẹ́ bíktìmù kìíní ẹni ṣé àdúrà ló mọ̀ fi ránṣẹ́ sí ẹni ẹni àbí pé so lọ́n jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ní ta gbọ́dọ̀ gbọ́yé dáadáa ni Islam ò fẹ́ ká ṣe jàǹbá fún yàn ó dẹ̀ ní kí wọn náà ṣe jàǹbá ká má ṣe jàǹbá fún wọn ìgbà tí Islam ní kí wọn má ṣe jàǹbá fún àwọn èèyàn ó ń sọ fún àwọn èèyàn millions of people ipe ká má ṣe jàǹbá fún ẹ ká ní gbogbo wa dúró ti òfin ọlọ́wọ́n bá ní àmọ́ nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n à ń bẹ ní àwùjọ à ń bẹ ní ayé tó ṣe wípé kálukú ló fẹ́ ṣe jàǹbá fúnra wọn ẹni tó bá fẹ́ dúró déédéé yóò wá dàbí ẹni pé òun ló ya wèrè yóò wá di pé ah, àfáṣe òun bẹ̀ náà láàlè ṣe ni ah, ẹ̀tún láàlè ṣe léyìí àtún lè ṣe léyìí náà òfin kọ́ ló ní problem ìtú ọ̀fin sọ pé ẹ̀tún àtún láàlè ṣe léyìí náà ó ní pé torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sínú nǹkan yẹn nísìnyí tó bá béèrè lọ́yìn pé ṣe a lè tẹ́wà ní àga mọ́ fi hàn bribe ní níbi lọ rárá bọ́ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gba bribe náà ni kánígbà ń bẹ láwùjọ tó ṣe pé tó bá béèrè fún bribe ní tó bá gbá mú nǹkan báyìí báyìí báyìí ni ó ṣe fún a rí pé kálukú wá sí tight a mọ̀ rí nǹkan nǹkan ó mọ̀ lọ smoothly bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n ẹlòmí látara bribe tó gbà òun ló ti kọ́lé ló ti ra mọ́tò ló ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwùjọ tá ń bẹ ayé tá ń bẹ ẹni tó ṣe pé ibi bribery lòun ti méèkì gbogbo tó méèkì ní kò ń ṣe sálárì ẹ̀ ló fi méèkì ẹ̀ yóò mọ kọ̀ndẹ́mù àwọn míì tó ń gba bribe whereas òun gan fúnra ẹ̀ náà kó sínú ẹ̀ ó ń wẹ̀ nù rẹ̀ ti ẹ̀ ní ṣùgbọ́n tó bá gbọ́ kéèsì èèyàn kan tó ń gba bribe ní ní ah nonsense nìyẹn ó yẹ kán ṣe báyìí fún wọn ó yẹ kán ṣe báyìí but òun náà sì tiẹ̀ dá gbogbo owó tó méèkì gbogbo ti méèkì ẹ̀ njó gba bribe kí là ń pè ní bribe òun náà ní tán fún wa láti lè fi sọ tó jẹ́ òdodo di irọ́ àbí láti lè fi sọ irọ́ di òdodo ìtàn pé bribe ni gbogbo tó bá ti fún wa láti lè sọ irọ́ di òdodo àbí sọ òdodo di irọ́ bribe ṣùgbọ́n èèyàn mélòó ni òkú sí ṣẹlú wọ́n sọ ipò kí ara dáìbò dá wọ́n wò bí ẹni pé ṣé làkàyè tí ẹ pé wá ṣé èèyàn lè gbé ayé yìí kó mọ́ bíráìbù yìí ṣùgbọ́n at the same time tá a bá gbọ́ igbe èèyàn kan ṣe àkọ̀dẹ́mu ẹni yẹn ṣùgbọ́n nǹkan tí gbogbo wa tá ń yí inú ẹ̀ ni ló jẹ́ pé nkálukú wa gbọ́dọ̀ máa gbìyànjú ó lè jẹ́ nǹkan tá a ti tẹ̀rì sínú ẹ̀bọ̀ máa yọ ọrẹ díẹ̀díẹ̀ máa ṣe àwọn transactions ẹ kó ṣe pé ó wà devoid of bribe gbìyànjú máa yọ ọrẹ díẹ̀díẹ̀ tó bá tiẹ̀ lè yọ ọrẹ lẹ́ẹ̀kan náà yọ ọrẹ díẹ̀díẹ̀ ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ mẹ́wàá kéèsì ẹ burú jẹ tó ṣe ẹ̀ṣẹ̀ márùn lọ ṣùgbọ́n káwọ́ pé àánú ah, láìfò lè lọ àfi ká máa bá lọ bẹ́ẹ̀ náà eléyìí nǹkan tó ṣe wípé ayé ò lè dá pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ayáta máa ń ka fúnra wọn gbogbo gbà ọlọ́wọ́n bá nínú láàlá yóò yẹrù máa bẹ káwọn mìíràn hátà yóò yẹrù máa bẹ ń fòsè yìí ọlọ́wọ́n ní kọ́ndíṣàn àwọn èèyàn wọn ò ní padà sábúrú àbí bá yí kọ́ndíṣàn ara wọn padà sábúrú bẹ́ẹ̀ ni condition àwọn èèyàn tó burú ohun yí padà sí dáadáa àfi tán bá yí padà sí dáadáa fúnra wọn so wa náà gbọ́dọ̀ gbìyànjú pé àwùjọ yìí dáa wo pé àwọn olórí kan ni ó sọ àwùjọ di dáadáa fún ẹ rárá irú èèyàn tẹ́ bá jẹ́ òun náà ló lórí tẹ́ tó lórí bá táwọn aráàlú ò bá kò sí kò ń torí pé àwọn tó fẹ́ gọ́fàní wọ́n ní láti sọpọ́tì tó ń ṣe káwọn náà ju gbogbo rẹ́bẹ̀rẹ̀dẹ́lẹ̀ tán bá ju lẹ́ni tán jí sí ìwò olórí torí gbogbo ẹ̀rọ ló ń bẹ́ sọtẹ́rẹ̀ ló ń jẹ́ pé ká nímọ̀ ń pọ̀ ọ̀rọ̀ transaction ọ̀ràn èèyàn ni torí pé nǹkan ti almost gbogbo wa là ń kó sínú transaction ni kò sẹ́ni tí ó kì í ṣe transaction pẹ̀lú yàn kílẹ̀ ọjọ́ kan tó sú nìyí ẹlòmí transaction tí ó ṣe pẹ̀lú àwọn èèyàn ni yóò lé ní 100 ẹlòmí lè jẹ márùn ẹlòmí lè jẹ mẹ́ta ata ọmọ kéékèèké ni àǹdí kan wà involved nínú transaction so torí àgbọ̀dọ̀ kọ gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn nǹkan wo ni mo lè rà nǹkan wo ni mi ò lè rà àwọn nǹkan tí mo lè rà bó mo ṣe lè ra wọn it is high time káwàtà pẹ́ra wa mùsùlùmí ká máa gbé ẹwà ìsìláàmù jáde fún àwọn èèyàn ó ń ṣe wípé àwọn nǹkan tí ó kì í ṣe ara ẹ̀sìn wa kọ́mọ mùsùlùmí máa ṣe ká máa níṣe bí mùsùlùmí lòun náà pé rẹ̀ a fi máa wo pé bí àbí ìsìláàmù ló ń pèpè sí àwọn ìwà aburú yìí kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ má lọ pàdé àwọn tó ń gbé ọjà bọ̀ wá ní ìlú ẹjọ́ ń dénú ìlú kan fojú rí market price kan decide ṣé wọ́n fẹ́ ta fún ẹ ní àbí àwọn ta fún ẹ wọ́n mọ́ torí wípé o fẹ́ exploit wọn sáré lọ bá wọn lójú ọ̀nà kò lè ra chipa sódà tí wàá gbé wá sínú ọjà wàá fowó gbọbọ yìí wàá ta lówó gbọbọ yìí ni ìkan tí ó dáa ni tó o bá ṣe irú ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá ti ṣàlàyé fún wa sẹ́yìn khiyarul khabni téèyàn bá cheat yẹn bí ọjà islam ní ẹni yẹn ní ráìtì láti dá nǹkan yẹn padà ìyẹn dẹ̀ ní láti dá owó rẹ̀ padà fún un wọ́n á ní ẹbí àhádìrún libadin bákan náà ẹni tó ṣe wípé ó jẹ́ aráàlú tanduela kó má tajà fún àrò oko kó má ló ń fẹ́ bára àrò oko tajà ẹlòmíà ni ẹ gbé kalẹ̀ má bẹ́ẹ̀ ta gbé kalẹ̀ má bẹ́ẹ̀ ta má bẹ́ẹ̀ ta dáadáa gbọ́dọ̀ ṣe bá ta dáadáa ni kò fẹ́ fowó kun sọ̀rọ̀ àtàlẹ́ ni àwọn aráàlú lára dípò nǹkan fún ẹ ààrẹ rí market price mi tó bá rí yóò wo tó ń lè ta yóò wo tó ń lè sọmọ ẹgbẹ́ kó bá ń ta ṣùgbọ́n ìwọ ní o fẹ́ jèrè lára ẹ̀ wà ní kó gbé kalẹ̀ wà bá ta ni so láti lè fi ní lára ní àwọn èèyàn lára òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ ṣe yẹn ìwọ tó jẹ́ ara ìlú tó mọ bọ́jà ṣe rí mọ́ gbọ́jà lọ́wọ́ ẹni tó járó kòkòrò fẹ́ bá ta tó gangan fún rẹ bá wá gbé fún ẹgbẹ ẹ bá ń ta kéṣì ọ̀tọ̀ nù ṣùgbọ́n egbò wọ́n lọ́lọ́ ń pa lójú ọ̀nà ìpè gbogbo wá jí kí n bẹ́ta jí kí n bẹ́ta ó fẹ́ ní àwọn àyàn lára ni kò dá so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì náà láti láti mọ̀ qala fa qultu li abbas ẹni tó gba hadithi wa ni mo bè lọ abbas pé ma qawluhu libadin kí ni nǹkan tó gbà lérò pẹ̀lú hadirun lè bá dín kọ́lẹ̀ láyà kún láwọ́ simsara kó mọ́ jẹ́ simsaru fún tààlà ń pè ní simsaru simsaru ni ẹni tí ó jẹ́ bí alárinà so to say ẹni tó ń bẹ láàrin èèyàn méjì àwọn náà mọ táwọn èèyàn máa ṣe àwọn kan bẹ lórí gbókè wọn kà máa rìn káàkiri inú ọjà ni ṣòfẹ́ kíní báyìí ṣòfẹ́ nǹkan báyìí ṣòfẹ́ nǹkan báyìí dé kí n gbẹ lọ ṣọ́ọ̀bù wa kò ní ṣọ́ọ̀bù ṣùgbọ́n tó bá ti mú ẹni yẹn dé ṣọ́ọ̀pù tó bá mú dé níbẹ̀ so ìyẹn náà ti gẹ́ẹ̀tì wípé ó bá mú kọ́sítọ́mà wa ni so yóò á di owó títí ẹ̀ mọ́ price ọjà yẹn ẹ̀nfà ó lè fi ìdàkó ṣe pé òun yóò mọ̀ fún ní price èlò ní kínní wọn á ṣe bẹ́ẹ̀ nípa òun ni a mọ̀ wò so iye tó bá pè é fún o ti mọ̀ pé òun àṣepadà wa gba so eléyìí sìn kò ń ṣe pé ará ìlú àtàrà òkú kọ́ yìí àwọn atájọ wà ní ìlú náà là ń ṣe fúnra kí la fẹ́ lu mbélé ni pé simsar òun ni kí yẹn jẹ́ middleman láàrin ẹni tó ń tajà tẹ́ni tó fẹ́ rajà náà kò sí nǹkan tó burú tó bá ṣe yí gbókè àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ ní náà ni wọ́n ń ṣe fúnra wọn ṣùgbọ́n àwọn májẹ̀mú tó so mọ́ òun ni wípé ìwọ́ tó bá pèrè ní middleman mọ̀ pé òun rẹpírẹsẹ̀ntì ẹni tí ó ní ọjà ni àbí òun rẹpírẹsẹ̀ntì ẹni tó fẹ́ rajà jẹ́ kó clear má ṣàbòsí fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ lónìí ni ó sọ fún àwọn tó fẹ́ bá ṣiṣẹ́ a máa nǹkan báyìí a nǹkan báyìí a eléyìí yóò wá fún wọn ní price tí ó kì í ṣe price tí wọ́n ra nǹkan yẹn ó lè ní eléyìí five thousand náà ta kíní ẹ̀rẹ̀ ni ó mọ̀ pé three thousand náà ta so yóò wá gbó ẹnìyẹn tí wá trust yẹ yóò kó àwọn nǹkan ilé lọ́wọ́ nìyí lẹ́yìn ẹni àmàfà náà ló ṣẹ́ ní owó ṣe náà ten thousand ṣùgbọ́n ó ti jèrè níbi àwọn owó items tó fẹ́ lò ó ti fi okun àwọn gan kò jèrè ó lùsì ní o torí pé in tó ṣe yẹn níwájú ọlọ́wọ́n yóò pọ̀ ọjà tó rà ní five thousand tó sọ fún ẹni tó bá ra pé seven thousand ló rà á ó wà sincere sí náà ìwọ náà fi rẹ sí ipò ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún bí òbí tó sọ fọmọ pé ó ń parọ́ ni tó ń nọ ọmọ ẹ̀ lórí pé ó ń parọ́ ṣùgbọ́n òun náà ń parọ́ fún ọkọ rẹ̀ bọ́tọ́mọ bá parọ́ fún yóò fẹ́ nà ọmọ yẹn jálétí ṣùgbọ́n ìyá yẹn náà òun náà parọ́ fún ọkọ àwọn ọmọdé ń wo bó ṣe ń parọ́ yẹn pé ah, bọ̀mọ̀mọ́ iye báyìí lẹ́ra kìíní ah, nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ hẹ́n so dá kámọ̀ parọ́ ṣùgbọ́n ìjọ tó bá ti rí pé ọmọ parọ́ fún ọmọ burúkú ni ọmọ èyí kìíní kẹma bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé ó dé oníṣẹ́ ọwọ́ tó ń sọ fáwọn èèyàn pa máa ra nǹkan báyìí máa ra nǹkan báyìí iye báyìí náà ta ó dẹ̀ mọ̀ pé tí ń takọ yẹn ẹwà rẹ lómi yìí ó ní ẹ ah afá tàbá sọ bẹ́ẹ̀ ẹmọ̀ tàbá sọ fún wọ́n sí pé 20,000 la máa gbà àwọn alówó yẹn ti pọ̀ jù lówó iṣẹ́ ni ẹ o wọ́n alówó ti pọ̀ so wọn ní fẹ́ gbéṣẹ́ ẹ fún wa so kábẹ̀kọ́ kú yọ síra wọn ní ó lè yọ síra wọn sọ fún pé 20,000 ni wàá gbà lówó iṣẹ́ kó wọ́n gbé fún ẹ ọkọ̀ sọ fún wípé kí 3000 ni wọ́n ń ta o ṣùgbọ́n máa gbowó pé mo fẹ́ lọ bá yín rà 2000 nìyẹn jẹ́ kó yé three thousand náà ń tà bọ̀ wípé mo fẹ́ bá yín ra iṣẹ́ kan mo tún fẹ́ bá yín ṣe yẹn màá gbowó yẹn náà two thousand yẹn tó bá pè é nìyẹn ṣùgbọ́n kò wo pé wàá fowó kún fún rẹ ni eléyìí ó kì í ṣe nǹkan tó dáa torí pé wọ́n gan náà tó bá mọ̀ wípé yẹn kan ṣe fún ẹ ní òní nífẹ̀ẹ́ rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ wà ní àwọn ọ̀nà tá a fi méèkì owó kọlọ́mbà kò ṣàánú wa ọ̀nà tá a lè gbà káwọn èèyàn fi méèkì owó lára wa ni ẹni tó ní ọmọṣẹ́ tó ṣe pé ọmọṣẹ́ fẹ́ mẹ́kì owó lára rẹ̀ ọmọṣẹ́ sọ fún ọ̀gá ipé kíní yìí twenty thousand nanta ọmọṣẹ́ lẹ́mọ̀ pé fifteen thousand nanta ó gba twenty thousand lọ́wọ́ ọ̀gá rẹ̀ ó lọ ra so bí ó ti pile up kíní ẹ̀ rìsíìtì bẹ́ẹ̀ twenty thousand twenty thousand bí ọ̀gá padà wá lọ ká pé kíní fifteen thousand ní ọjọ́ yẹn lọmọṣẹ́ yẹn ó kúrú bẹ́ẹ̀ yóò sọ fún pé olórí bu èèyàn yẹn ah mo ti ẹ̀rù bí yẹn gidi ni ẹ tẹ́lẹ̀ but the same way tí wọ́n náà fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láti jọ ìlú tí wọ́n àtọmọṣẹ́ òjò kù náà papọ̀ láti lè increase the price in tẹ̀fẹ́ra so kí ló burú tí wọ́n bá ṣe fún ẹlòmíì tí ọmọṣẹ́ ṣe fún wọn náà bóò ló ṣe jẹ́ in tó dáa lọ́dọ̀ ti tiẹ̀ tí wọ́n bá ṣe fún yẹn bọ́ téèyàn bá ṣe fún wọn kò dáa ṣùgbọ́n ẹ̀sìn ni kò dáa o ò gbọ́dọ̀ ṣe fún yẹn bákan náà àwọn èèyàn gbọ́dọ̀ ṣe fún ẹ so a lè jẹ́ middle man láàrin ẹni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà ẹni tó jẹ́ ẹjẹ́ǹtì tó ń bá àwọn èèyàn gbalé àbó bá wọn ralé bá láìfi ṣùgbọ́n gbọ́dọ̀ nà tán fún àwọn tí ó ń ṣiṣẹ́ fún ilé ló ní di ilé onílé ní 300,000 ní lápèjúwe ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹjẹ́ǹtì èmi náà gba ilé yìí sọ fún láti lẹ̀ ní tó bá wù kó tí ò bá wù kó náà ó láwọn nǹkan mìta mọ́ tó ṣe pé ẹ̀sìn gbà wọlé pátápátá ṣùgbọ́n wa ni àwọ̀ pé kò dá látara pé kí ni àìná gbọ́yí pẹ̀ sí ẹlòmíràn ní pé torí gbókè ẹni yìí mi ẹ àbí mi so ó wá ṣiṣẹ́ ó wá ah, kó lára mi ọ̀nà wo ṣọ́kùtà lówó mọ jẹ́ ní ẹ̀sìn sọ wípé ọmọ ìyá ò gbọ́dọ̀ méjì owó lára ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n tó ń sọ tẹ́sìn sọ fún wa ni wípé kó nà tán fún mọ́ parọ́ fún aburú ni kó mọ pìrìsẹ́ǹtì ààrẹ bí ẹni tó ń ṣoore fún yàn wọ́n àrà sọ dẹ̀ méjì owó lára nǹkan yẹn bọ́ ẹni yóò mọ̀ kó ń méjì owó lára ó ṣe jẹ́sákun láò kẹ́ra fún ẹni wọ́n dẹ̀ ni ó méjì owó aburú ńláńlá ni ṣùgbọ́n tó bá sọ fún pé ọmọ ìyá wa àjọjáde nínú kan náà ni ṣùgbọ́n máa méèkì owó èmi náà jèrè níbi nǹkan yìí ni tóun náà bá jẹ́ni tó ṣe igbó wá sìn sí ẹ̀ kò gbọ́dọ̀ fún kó má jèrè torí pé òun náà ò ní fẹ́ máa ṣe bísínẹ́sì tóun náà ò ní jèrè so àwọn nǹkan wọ̀nyí la máa ń díjú fún nìyí ẹlòmíà wò pé ọ̀rẹ́ mi bọ́ọ̀ lọ́rọ́ mi a ṣe méèkì owó lára mi kí ló fà tọ́rẹ òfin lè méèkì owó lára ṣókùtà lòun ó mọ jẹ ó lè méèkì owó lára kí wọn náà méèkì owó lára ṣùgbọ́n ẹ sọ ìwà sìn sí ẹ̀ síra yín ẹnà tán síra yín kò gbọ́dọ̀ sọ fún ẹ wípé òun try láti assist ẹ ni àbí kí wọn náà sọ fún pé òun try láti assist ẹ òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún àwọn sọ̀hábà rẹ̀ tó wà nílá àlẹ́yìn ó ní ẹ má ṣe àwọn nǹkan tí mò ń sọ yìí dáhùn náà sa yẹrùsùkúlá ọba àdọ́mi bá àdín ẹ jẹ́ kọ́lọ́wọ́ bá kó provide fún àwọn èèyàn látara èèyàn kan sáré èèyàn kan ṣùgbọ́n kójú ọ̀nà tó ṣe pé kò ń ṣọ́nà èrú ọ̀nà tó clear ni o lè jẹ́ agenti àbí wọ́n ló connect yẹn kan mọ́yàn kan kó sí nǹkan tó ní o lè make owó lára ẹ̀ ṣùgbọ́n nàtán tó bá ṣe pé ara ẹni tó fẹ́ rajà ló ti fẹ́ make owó jẹ́ kó mọ̀ kó fẹ́ make owó lára tó bá ṣe pé ara ẹni tó fẹ́ tajà ló ti fẹ́ make owó jẹ́ kó mọ̀ wípé o fẹ́ make owó lára wọn kíní yóò three hundred thousand lẹ́fẹ́ ta ṣé ti ń bá rí ta jù bẹ́ẹ̀ lọ ṣe mo lè ta tó bá rí ta jù bẹ́ẹ̀ lọ lè ta èyí tó bá kù titi ẹni má láìfi nínú islam ọkìní iye tó bá rí ìta máa fún ẹ ní 2% yẹ 10% yẹ má láìfi nínú islam so ó gbọ́dọ̀ nà tán fún iye tó bá rí ìta ọmọṣẹ́ tó mọ̀ pé òkè ọ̀gá àwọn gbé àwọn ọjà kan sínú ṣọ́ọ̀bù ní ọjà yẹn ní ọ̀gá àwọn olóhùn lè ta láàrin 300 lápèjúwe àbí láàrin 3000 sí 4000 tó ń bá ṣe ríta ní abi three two three five three seven àbí tó ń bá ríta dára tó ń ta ní four thousand ó wà òkè ọmọọṣẹ́ tí wàá wò pé ọ̀gá ní láàrin three thousand fíìsàn tabata bẹ́ẹ̀ ó òkè so yóò wá ta ọjà yẹn yóò ta yóò ta ní three five àbí kó ta three seven àbí kó ta ní tó ọkọ̀ bá fẹ́ jábọ̀ fọ́gà yóò wá ṣí kó ń ta ní three thousand ibẹ̀ ló náà ti máa save owó yóò máa save owó tó wáyé wà sọ fáwọn èèyàn pé mo ẹ̀ṣẹ̀ kọ́lé kan mo fẹ́ ṣí ilé kan nísìn àbí mo ẹ̀ṣẹ̀ ra mọ́tò kan mọ́tò haramu nìyẹn ilé haramu nìyẹn ọ̀gá ẹ̀gbẹ́ àmọ́nà lé lọ́wọ́ ni ó ní tó bá rí ta láàrin iye báyìí sí iye báyìí kò sọ fún ẹ wípé àwọn èyí tó bá lé ń bẹ̀ẹ́ ní títí ẹni ó ní láti deliver gbogbo everything ọ̀gá kí ni yóò morita more than three thousand morita ní iye báyìí morita ní iye báyìí torí pé ó gbé iṣẹ́ yìí fún ẹni ó ní láti jẹ́ àmọ́nà yẹn fún ṣùgbọ́n káwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀nà tó fi mẹ́kẹ̀ owó nìyẹn náà irú ọ̀gá bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ọmọṣẹ́ kan ṣe irú ẹ̀ fóun ní yóò bá nú jẹ́ yóò dẹ̀ ní ìkórira fún ọmọṣẹ́ yẹn ṣùgbọ́n the same ọmọṣẹ́ tóun náà bá padà dádúró tí ọmọṣẹ́ tiẹ̀ náà wá ń ṣe bẹ́ẹ̀ tó bá rí kó ṣe fóun yóò le mọ́ ó sì jẹ́ pé ibi tí wọ́n ti mékè owó tí wọ́n rí pọ́nà tó dáa ni èèyàn kan ṣe fún wọn nísìnyí òun kà kún ọmọ burúkú sọ̀rọ̀ jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ní ìta bá gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa a lè ní balance position gẹ́gẹ́ bí mùsùlùmí so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìta bára wa sọ yìí náà kọ́lọ́ba kò dé kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa bí tá a kù sí kọ́lọ́ba kó ṣe àtúnṣe wa kó ṣe àmójúkúrò fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àforíjì fún wa wa sallallahu wa alihi سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك